وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار حضرة الله أترى الله محمد صلى الله عليه وآله وسلم gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìnáwó àwọn ará ilé rẹ̀ àwọn àgbàgbọ́ ọ̀pá ìṣẹ̀lẹ̀ gbogbo ẹni tó ń tẹ̀lé ìlànà mẹ́rin ọ̀wá ọ̀sán tó ti di ọjọ́ tó ń tẹ̀lé àlùfíà àbẹ̀lẹ̀ tó fi ẹni tí wọ́n lọ sí ìkó fi parí ọ̀nà. الأدب المفرد لأبي عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله تعالى في أبي الذكر من اليوم وأشر يوسف في الطريقة في الإمام البخاري abẹ̀rẹ̀ síra títà náà ní ìjẹ́jẹrẹ aka báwo lọ́kọ́ àti báwo ẹ̀kú tó jẹ́ báwo bẹ̀rẹ̀ lọ́wọ́ tó ṣàlàyé nípa bí ìṣòro máa ṣe sí òbí ẹni méjèèjì. bákan náà ẹni tó ń gbé ọ̀rẹ́ ní ọ̀sán. حتى حديث نعم حديث ألف المئة ثانية حدثنا أن بن أبي مريم بسم الله الرحمن الرحيم الكبير قال أخبرني إليه بن أصلا أن عطاء بن يسار عن الأعلام صغريا أول تدرى ابن عباس أمكنه من عطاء ومن أفضل تدرى عبد الله ابن عباس رضي الله عنه قل أنه أتاه رجل ولقد توفى ابن عباس فقال أني خطبت امرأة إني خطبت امرأة إبنه قالوا لي نصر ابنه كذا فأبت أن تنكحني فبالعوالي يوم أبقى وكذا وخطبها غيري اللي وضعت فحبت أن تنجحه قالوا أكرمي فاغفر أني أبكره فغفرت عليها فقتلتها وبقعوا منها وقعوا منها قلوب فأي توبة إن جاءوا لي ببركة شنو يريدني قال إن كثير عبد الله بن عباس يقول أمك حية شيء يعني الجلال انت يا عبد العباس الديني قال لا فقل مني قال عبد الله بن مسعود وعلي بن عباس تب إلى الله تبع مسعود الله وتقرب إليه ما استطعت ما شيء عبادة ثم بالصمم بأبارك الشتوت فقل إليه ينبي عطاء بني الله تجرى كيوما كل فبدأت فسألت ابن عباد وهو ولرضا ابن عباس لما لما سألته عن حياة أمه كل تفهم ذلك في على البلاي يعكني يعني من تسأله قراء يكتبها فقال لعبد الله بن كتب إني لا أعلم قل إني أمر عملا بشيء كبير شيء أقرب إلى الله كل سنة الله من بر الوالدة تدعى في مشهدتي من مالها طب أو أثر الانتهاء العيد أردت أن أتجاهل látara pé kó pààyàn dandan ọgbọ́dọ̀ ṣe ìtàn rẹ̀ tó ó ti ṣe tán ìlú àwọn ìwà tó wá pé kí ni nǹkan tó tó kù tó tó lè máa ṣe tó àdúgbò jẹ pé ẹni yìí wọn ò fún un ló pa ẹni yẹn torí tó bá ti fún ló pa ẹni wọn pa wọn wà gbọwọ lórí oṣù mẹtúbà lára tó ṣe àbùdá màdá ló ti ṣàlàyé fún un pépé nǹkan tó ṣe nǹkan tó ṣe nǹkan tó ṣe ní ọgbà rẹ̀ ọṣọgbà rẹ̀ ìwà yìí tọ̀ lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ tó lọ́wọ́ wọn kọ̀rí jù wọn ni ah, ara ń tó tó ní pípé o ní ìyàlá yẹn tó ń ta fẹ́ẹ́ lókè ní pé náà ti mú àdéhùn yìí wá wọn ni láti lè mọ̀ pé gbogbo iṣẹ́ láyé bí wọn bá fẹ́ ṣe kò sí tó dáa tó ìsìn ọba tó ń wá ojú rẹ̀ bí ẹni ṣe dáadáa sí òbí yẹn yàtọ̀ tó ọ̀ràn rẹ̀ náà ó lẹ́yìn tó tó ń jẹ́ ọ̀ràn rẹ̀ ìrún ààrẹ gbogbo iṣẹ́ rẹ̀ lékù tí ẹ bá ní wọn tó mọ́ náà abdullahi abdullahi ó ní ìní la ààrẹ ó lè ní ọ̀mà tó oníkò sí àwọn afá máa ń mú ọ̀rọ̀ jáde bí ọ̀rọ̀ yìí pípé ọ̀rọ̀ yìí tó bá ń jẹ́ ẹni tó fẹ́ ṣe ìdájọ́ ẹ̀sìn àwọn ọ̀rẹ́sọ̀rọ̀ ẹ̀sìn àwọn ọ̀rẹ́sọ̀wádìí èyí tí ọ̀rọ̀ kan ní kò sí nǹkan báyìí kí ẹ tó gbogbo nǹkan lọ mọ̀ náà wọ́n sọ bẹ́ẹ̀ tó àkàrọ̀kọ̀ ṣe é ní ọ̀gọ́ ọ̀rẹ́ àyíká ṣìyà nǹkan díẹ̀ náà lọ́wọ́ ọ̀nà òtítù mílẹ̀ lẹ́yìn ìlà ọ̀dìyà tó kí wọ́n fẹ̀yà níbi mo ní máa olódò lágbájá òfin kọ́mọ tó lọ́dọ̀ rẹ̀ ọgbọ́gbọ́ tó olóòtú wọn torí pé wọn ti ní ìmọ̀ sí náà ní ìfarabalẹ̀ mo ṣe máa ń gbé ara rẹ̀ sí bí wọn bá ti ní ìmọ̀ sí lèyí tí wọn fi mọ̀ pé á àṣé nǹkan tí ń fi ń mà púpọ̀ àmójútó ni ọba ti ní pé mo ní mà tòwé á kọ́ lẹ́yìn ọ̀yẹ̀ ni ń pè ọ́ ní kókó kọ̀ọ̀kan ní kókó tí èyí ti ń pè ọ́ ẹ̀sẹ̀ jẹ́ pé ti ń pè ọ́ wọn lọ́ba gbà bẹ́ẹ̀ وتقول الجنة كلا كان يقول عبد الله بن عباس فبما يخشى الرسول قل إني لا أعلم عنه قل لي ما شيء كان قل كفر قل لي ما because صار من كم يقول وأشجع يقول لهم نعطيني يوم نسوي لك قل السنة والله من بير الوالدة tí ìbá ti fún ọ̀nà ìṣẹ̀lẹ̀ rẹ̀ sí màmá rẹ̀ ẹ̀rí pé àti ìgbà ńlá ni ilé jẹ́ tó gbogbo àwọn tó ṣe pé òbí wa wọ́n fẹ́ẹ́ rán wa ní iṣẹ́ wọ́n lé ìgbàkan lọ́dọ̀ wa màmá wa wọ́n lé ìgbàkan lọ́dọ̀ wa wọ́n lé ìgbàkan lọ́dọ̀ wa ṣe fún àní ṣe àwọn alábàdà ní ṣe kankan tó gbogbo tó bá fẹ́ nínú nǹkan ẹ̀ nǹkan yẹn kò lè kó ṣe dáadáa sí òbí rẹ̀ lọ. kódà àdínkù pẹ̀lú ọ̀ṣun ìkọ́lé ẹ̀rọ mùsùlùmí ti pé arákùnrin kan ọbẹ̀ tẹ̀lé wọn lọ fún gbogbo. aláṣẹ ti di pé ṣé o ní ìyá onílẹ̀ àpò ìṣe sí ìyá ẹ̀ tó ti dàgbà káló wà pẹ̀lú rẹ̀ ní kò ṣe kí wọ́n pẹ̀lú rẹ̀ ìyá náà ló yọ̀ǹda wọn láti lè máa lọ lé ẹ̀mí bá màmá rẹ̀ máa lọ lé ṣe dáadáa tó o tó ṣe dáadáa tí o bí pàtàkì lọ́mọ náà àbùkálá ni tí mo tán níjà jọ ní kí ṣe wípé yẹn kó wíyà kọ́ fún ọmọ rẹ̀ lówó kì í ṣe pé yẹn ló i o lọ́wọ́ àmọ́ oníwà rẹ̀ tó àmọ́ ìgbàlódé ló máa ń bá wò jù lọ́kùnrin lóbìnrin tòun ló ń ṣe òwúrò tó bá ti mọ̀ pé nǹkan tó ń ṣe yìí ló máa ń bá jẹ́ sí i àtúbà tí pé nǹkan yẹn bá gbé òfin ọlọ́run àmọ́ tí bá ti tó fi ọlọ́run pé o yọ ọkùnrin ní nǹkan yẹn náà àlejò ọkọ rẹ wọn tó ní bá ọdún ìlú ojú ọ̀nà máa ṣe dáadáa بعينية حدثنا سليمان بن شرف قال حدثنا وهيب بن خالد عن ابي شكرنا قال سمعت ابا زرعه عن ابي هريره رضي الله عنه قال قل وقل لي ابو زرعه وقال ابو هريره رضي الله عنه قل قيل يا رسول الله ni wọ́n fi àlejò bí mẹ́ta bá rò kánikí máa ṣe dára síjú ànábi ló mú ìyá rẹ̀ tó máa fà ó tún ní máa ń dání ànábi tó ní ó mú ìyá rẹ̀ ó tún ní àlejò ní ànábi tó ní ó mú ìyá rẹ̀ ọjọ́ ìta àkànjẹ ẹ̀jẹ̀ wọn. قال أن تكذب قال أباك ولما بعد نواة المال تو أركي أرى أن أتيا قنيا وجوعي òní pé àwọn èèyàn kọ́nà ẹni ọmọ ẹni wọn làwọn èèyàn àwọn àfa ń lè ké wọn ti ń ọmọ àfi ní tó bá dé àwọn ilé ké wọn tún ní nàlá yẹn nílẹ̀ lẹ́sìn tọ́fà ipe àfa kan kò ju òbí rẹ̀ àfa ti kò ju òbí lọ tí wọ́n lè òbí lọ àfa ìwọ rẹ̀ kò ju bàbá lọ kò ju màmá lọ tòun bàbá màmá ó ju àfa lọ yányá ẹwà táwọn ẹni ìdá kan ní kálọ ẹgbẹ́ òun rìn pé kò ṣe dáadáa dídùn àmì ìdá kan ìyá lẹ́yìn ìgbà ìdá kan bàbá tóbi ní ó ti pé orin táwọn èèyàn kọ pé òfòsìlì òsàbí àdàkọ́sì wà nílé tó pé màá gbé ọlá fún àfa mi ní pàtàkì àfa mi ju òbí mi lọ ìsọkúsọ lọ. الصفوف أوروبا كذا قد تقوى حديث النبي صلى الله عليه وسلم قد تقوى آية على القرآن تؤذيني كنت أرضى الله وإن نالني منهم العزة والفضل من كل أصلا شكي أو به أو نبلكني أو نودم لغا وشي دارتني هو فذاك مراد الروح هو فذاك مراد الجسم والجسم جو والجسم وذاك الله الروح والروح جوهر وهذا رب الجسم والجسم كالصدف كل شيء ذاك يعني في بعد أعفاء مراد الروح ولتجوي أعفاء من شيء يعني يتكلم منكم يعني مدادا أو أن الروح جوهر كل أمينة من كل wọ́n ní wọ́n sára ó ṣe rí màmá bàbá mọ̀rọ́ bẹ́lẹ́jìs ni ó kà tọ́jú ara mi wẹ̀lẹ́jìs mọ̀ kà sọ́dọ̀ ó ní ara ni ó ti rí ẹgbẹ́ bí kọ̀ǹtínà lásán ni akókó ni tó wọ́n ti rí yẹn wọ́n ti ń wú ẹ̀tọ́ òbí wọ́n ti ń wú ẹ̀tọ́ òbí tó ẹlẹ́kọ̀ọ́ ọmọ tó lè rò pé ọmọ tó wò òbí bí òbí ò tọ́ ilé àfáàfin lè tọ́ ọ afọ lè tọ ọmọ káfá náà lọ gbá méjì láyé ọmọ tó ti kọ́kọ́ rí ẹ̀kọ́ lé lọ́tọ̀dọ̀ àwọn òbí rẹ̀ tó kájà wá ní kò tiẹ̀ lẹ́kọ̀ọ́ náà láti lé tó àbá àgbọ̀lọ́wà lọ́tọ̀ lẹ́kọ̀ọ́ ṣé wọ́n tó ti kẹ́kọ̀ọ́ yẹn yé nípa ni tí kò wọ́pọ̀ tó mo gbọ́dọ̀ kọ́ lọ́dọ̀ ẹ̀ẹ́dẹ̀kọ̀ṣẹ́ àwọn èèyàn ń yin àfa yẹn lórí ìdòwò mọ wà ní bẹ̀ báyìí wọ́n yin wọn pé àdámẹ́rẹ́ fọ́ọ̀mù lọ́dọ̀ yìí àdámẹ́rẹ́ fọ́ọ̀mù lọ́dọ̀ yìí wọ́n ní ṣé kàdá àwọn ló àwọn olóṣè kí ní kan ló ṣe dáadáa wọ́n ń sọ oríṣiríṣi gbàdúrà báyìí wọ́n bẹ̀rẹ̀ wọ́n ní àkọ́gbọ́n ní ọmọ ìlú pọ̀ jù wọ́n ní àkọ́gbọ́n ní ọmọ ìlú pọ̀ So, ní tí mo ń sẹ́yìn láti sọ ni pé kí àwọn tí wọ́n ń bẹ ní ìpínlẹ̀ àti àwọn àwọn ìjọba tí ó bàbá yẹn kí wọ́n pa owó òun rẹ̀ lánàá rẹ̀ wọ́n á ní ṣé ìgbà tí ń bá kọ́ yín kémi ni mo fi yé yín tó bá yé yín kémi ni mo dé ká ìgbé yẹn ní pẹ̀lú ìpẹ́tẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ lórí yó yàrá ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó dáa náà lọ́wọ́ tó àwọn bàbá yìí gbẹ̀gbẹ̀ àwọn òṣè kí ni fún ọ̀rẹ́ fún òṣè tán láti fi fún ṣe gbé ìwọ òbí ṣubú àbáwọn èèyàn ló lè pàtàkì jùlọ àwọn oníṣirò ṣéwò àwọn òrìdí àti ṣéwò wọ́n ti tán láti lè fún kíkó àkókò lẹ́nu kankan ju ṣéwò rẹ̀ lọ pẹ̀lú ìṣọkùtọ̀ mi òní ju ṣéwò lọ by far. ojú àwọn àwọn àìfà ní wọn ò bí tó eléyìí tó ti àdìwọ́n ti kọ́ rẹ̀ lọ́wọ́ sábẹ́ sábẹ́ àdéhùn àmì ìgbàgbọ́ àwọn ọ̀sán. إمام قرآن حدثنا بشر بن محمد قال أخبرنا عبد الله قال أخبرنا يحيى بن أيوب قال حدثنا أبو الزرع عن ابي رضي الله عنه ان رجلا ان اتى رجل النبي صلى الله عليه وسلم فقال قل يا رجل توافى النبي فقال قال بما تامرني كلمه عشان تبقى عليك كل فكرك ما بما لما ولدت فقال ما بني بر امك بالراء ثم مجرى ثم مرع ثم قلت الله قلت قال قلت يا النبي انصر امتي قلت فقال النبي عليه كني تبسط مني شيء لما شيء النبي بر امك بر امك ما شيء لا فيها على النساء قلت الله قلت قال wọ́n tún ní àdìsẹ́ kí ni iṣẹ́ tí wà ní ilé tọ́ka ní bí àti àní bí rú àwọn òkè má ṣe dáadáa sí màmá rẹ tó máa ń àdá bá bìlà wọ́n tún béèrè lẹ́lẹ̀ kẹrin ànábi ní bí rú àgbà má ṣe dáadáa sí bàbá rẹ yóò lè fi àdìsẹ́ náà lọ jọ àdìsẹ́ alákọ̀ọ́ tó níbi náà láti rí pé ọ̀rọ̀ òbí kì ṣe nǹkan

ìgbàgbọ́ yìí ọba ní ìwé ìfọyà tó ibú àwọn ìlú tá à ń ka yìí gbẹlẹ tó máa rẹ pọ yẹ tó máa rẹ pọ ẹ̀kọ́ sì ni tó máa ń jókòó kalẹ̀ ní ara ní kì í ṣe pé ìgbà tó bá yá lẹ́gbàá akẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ wò ṣẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ yìí ọmọ tẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ tẹ̀lé ẹlẹ́kọ̀ọ́ tó واقعي من شيء شيء يقع وروحي والخشعة ثم شيء نعم باب بر الوالدين وإن ظلما لا بر الوالدين وإن ظلما حدثنا أجداد قال حدثنا أمال هو ابن عن سليمان التيمي عن سليم الرشيد عن سليم الخيري عن ابن عباس رضي الله عنهما قال ما من مسلم له هذان مسلمان يصحب اليهما مختلفا الا فتح الله له بابين يعني من الجنه وان كان واحدا فواحد ومن عرض احدهما لم يرضى الله عنه حتى يرضى عنه في فهم العلماء قال فهم العلماء نعم حديث يقطع كلام تنمر الأدب المفرد حديث ضعيف تنقص ولا ضعيف أو طبعات من هو طبعا من مسلم أحمد إن من سنن أبي بن ماجه سنن ابن ماجه tó tí èyí pẹ̀lú pé àdéhùn yìí àdéhùn tí aṣèlè nìyà. àlejò àkọ́kọ́ wọn ṣètọ́jà báwo yìí wọ́n ní báwo bẹ́ẹ̀ wá lẹ́yìn wọn ní wọn náà sọ̀rọ̀ yìí náà pàtàkì gan fún àwọn tí a jẹ́ ọmọ kékeré pàtàkì jùlọ ẹlòmíràn ní nínú ìlú òṣèlú lórí òbí mi ṣẹlẹ̀ yóò máa tọ́ ọdún ní ìfọwọ́lá. kọ́lù bí ọmọdé ní ìgbà tí bàbá àwọn máa ọmọdé ní ìgbà bàbá àwọn ọmọ tí wọ́n ṣe olóòtú tó ń. akẹ́kọ̀ọ́ta ní ẹ̀bìrì kí wọ́n ṣe nǹkan tó dọ́ lọ́tọ́ ẹ̀sùn wọn ṣe wọ́n ṣe lọ́tọ́ náà ní ọlọ́pàá àṣà àwọn afáàfin ọlọ́pàá láì wọ́n ní ọ̀rọ̀ nípa pé nínú wáyé yẹ́pọ̀ tó wọ́n ṣe lọ́tọ́ sí òbí yẹn wà á kódà táwọn ilé ìlú bá sáàpù sí fún ọ wọn kọ́ sáàpù sí fún ọ fún òfin ọ ní fún òfin ọ ní ẹ̀kọ́ tó ẹ̀kọ́ fún ọ fún òfin ọ oúnjẹ náà fún ọ mọ́ wọn ò rán nílé ẹ̀kọ́ mọ́ wọn ò rán nílé iṣẹ́ àbí wọn kọ́ṣẹ́ mọ́ wọn ò rán fún ọ wọ́n ti wò àbí wọ́n wò pé ẹ̀kọ́ ìléwọ́ ayé fún wọ́n yẹ kí wọ́n á kán ọmọ kan ti ní para lórí ọ̀rọ̀ kankan. so ọ̀rọ̀ nípa rẹ̀ ní amẹ́ta ni. الإمام البخاري رحمه الله قال حدثنا حجاج قال حدثنا حميد بن أبي سلمة عن سليمان السيدي عن سعيد القيسي عن ابن عباس قال ويروي الله ابن عباس قل لمن مسلم له والدان مسلمان كما تبني ودي ميجي يعني كي يا بابا كان في جهه مسلمي فذكر يصلح اليهما مشتركا ثم نقضى من أبوه وقد جل الله لنسيهم ولا نضر ونسيهم بالله من شدة الأموال إلا فتحناه إلا أدخله الله يا يعني من الجنة نقول الله دوش لكم بالجنة نار الجنة يقول بيت الولاية وإن كان واكب وإن كان واكب من فواكب تبقى شكو بيت الولاية وشي لا تبقى الله يقول لكم الجنة فتعلمون قل وإن أقضى أحدهما tó bá bí ẹnì kan nínú wọn tó ṣe nǹkan tó gbọ̀n wọn lànà yọ̀rọ̀ kan ọ̀rọ̀ àìkú ọlọ́run ní yọ̀rọ̀ sí ẹni yẹn àbọ̀lẹ́sẹ̀ àbẹ́rẹ́ lórí ẹ̀rọ kéèyì wọ́n á di àbọ̀bọ̀ sí wọn nínú ìrọ̀lẹ́ náà náà ló ti bá sábà fi fún kọ́ gbogbo wọn ṣe tí ò dáa fún ha àbọ̀lẹ́sẹ̀ àbẹ́rẹ́ lórí ẹ̀rọ wà ní gbọ́dọ̀ náà kódà tó bá sábà tó fún tó tó pé àbùkù wọn ní kí n gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ àbí nǹkan tó yẹ kí n ṣe fún yà kó o ṣe fún un tó ìdí gbogbo àti àdéhùn yìí àti afárò yìí afárò yìí àgbà yà tó a ti pé wọn ní àlàáfíà yìí yọ wà ní ìfowópamọ́ ṣọ́kùnrin torí pé kí ni gbogbo tí mo àgbà ti kọ́ ní oṣù kan tó lè fi làákàyè ara rẹ̀ tọ́ tí mo àgbà ti kọ́ ọlọ́mọ yọmọ sọ̀rọ̀ yọ ọlọ́mọ ilé kan ìjẹ́ nà kalẹ̀ là yóò jẹ́ kọ́ ọ̀rọ̀ tó bọ́lá lọ́dọ̀ ànáni sọ̀rọ̀ tọ̀ ọ̀nà àdéhùn àdéhùn ní àlàáfíà tó ní kí sọ́nà àlàáfíà àdéhùn ní náà wà ní sọ́nà ìlú ní sálàyé yìí nígbà tó bá rà ṣàbòsí ẹgbẹ́ tí wọ́n kọ́ lọ́wọ́ ló fún un tí kò náà kóbi ìyẹn bá ṣàbòsí fún yà fún láti máa ṣe dáadáa fún wọn náà. àmúgbó so òun ló gba àdéhùn wa nínú sínú ìlú ìjọba ìjà látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ bàbá rẹ̀ torí àwọn ọmọ sọ̀rọ̀ ọjọ́ tó sọ̀hábà bàbá rẹ̀ náà sọ̀hábì ọjọ́ sọ̀hábì bàbá rẹ̀ náà sọ̀hábì bàbá rẹ̀ náà صحابي نجمة وني جاء رجل إلى النبي صلى الله عليه وسلم أخرى الغابة النبي فقال طاري إن أبي اجتاح مالي إن أبي ojú pàmò ó parí ìyá rẹ̀ wọ́n pa ọ́ ojú kó owó nílé ó sì lọ́ọ́ lè nà gbogbo ní ẹni ọmọ kọ́lé kalẹ̀ fún àbójú kọ́mọ àbójú tẹ kúrò gbélé ọ̀tà kúrò máa ń lọ wọn lọ sí ọwọ́ láti ní ọmọ rẹ̀ tẹ́lẹ̀ àbójú ló ti mú máa ń owó ló ní owó rẹ̀ kò ní owó bàbá wọn ló ní kẹ́ bàbá rẹ̀ tó wà ń ná owó rẹ̀ ọ̀nà àti kúrò gbàdá sẹ́mọ̀tí bá kò yí bí arákùnrin ọ̀hún lọ ọmọ rẹ̀ ṣiṣẹ́ bí arákùnrin ó ti àtàkùn bàbá títí bá tó ń kí màtá bá rẹ̀ lé kí màtá bá bá rẹ̀ lé kí bàbá tó ń gbòòrò sí nà bàbá tó ń gbòòrò sí nà tiẹ̀ ọmọ wa ti ọba ní ọdún ní ẹgbẹ́ owó ìjà èmi ti náà kúrò nípa ọmọ wa bá mi sọ lọ́wọ́ ẹni kí bàtà ti fún ọjọ́ kìíní anka wà máa ń ta lé àbíkì bàbá rẹ̀ owó rẹ àti wọ́n gan bàbá rẹ ló ní wọn alẹ́bí sọ pé bàbá rẹ ní wọn kàbó ní o tọ alẹ́bí sọ pé ọ̀sán lọ́wọ́ ni inna awladakum aw inna awladakum min atyaba kasbikum alẹ́bí ni àwọn ọmọ ẹgbẹ́ bí inú àwọn iṣẹ́ tó ga jù iṣẹ́ yìí fàkúrú min àlùwárí kùnú àbí wàkúrú mi àbúwá rẹ̀ jù ẹ máa jẹ́ ní ewu wọn ẹni bẹ́ẹ̀ lẹ́yìn náà kò rí láti mọ̀ pé àti tí bàbá bá sábà sí fún yàn gan àbí wọn bá yàn ṣe àbòsí fún yàn ọ̀gbọ̀dọ̀ nínú ọ̀gbọ̀dọ̀ sọ pé ìdí àti ẹ ó ti tán náà àìmọye ọmọ ló ti ṣe pé bàbá rẹ̀ ní wàá ṣiṣẹ́ kan fún un bàbá rẹ̀ ọ̀fẹ́ ìyá rẹ̀ ọ̀ṣẹ́ àwọn kan náà dọ̀ fún fẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú àgbákùn bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ ní ìlú àwọn kan náà kọ́ wò sùn ó lè yá ẹni níbi ọ ní bàbá rẹ ti tó lọ́wọ́ inú ti gbà bẹ́ẹ̀ títí wọn bàbá rẹ ti yà àti wọn kọ́ ní pààyà rẹ ẹni kí ló dé inú ìlú ti ọgbẹ́ ló ti rọ ẹni kí ló ti pààyà wọn àwọn méjì ni wọ́n ti lọ pààyà wọn wọn mú wọn wọ́n ní pásítọ̀ àwọn ọmọ àwọn ìyá yẹn ló dọwọ́ wo ògo àwọn òtún káwọn ìdílọ tó ibi tá a fẹ́ tó bẹ̀rẹ̀ òbí lè má sọ̀rọ̀ tó yẹ kó ṣe fún yẹn ẹ̀kọ́ wọn nílé kọ̀ọ̀ràn ẹ̀kọ́ wọn nílé kí kọ̀ọ̀ràn ẹ̀kọ́ wọn níbi iṣẹ́ kọ̀ọ̀ràn àbókí ni ó ti ọmọ sí ilé ẹ̀kọ́ òbí lè ṣe kankan fún wọn fọlọ́dọ̀ kálí ní kíkúrò àti ṣe pẹ̀lú ìyá àti ìmọ̀ ọlọ́pàá wa sànú bí ọlọ́pàá wa rí ọ̀dọ̀ kan ọ̀nà kejì ọ̀pàdà bá mi ní ẹ̀já tó ti bẹ́ẹ̀ ọ̀wọ̀ ìbá ẹ̀já kọ́dọ̀ gbọ́dọ̀ bínú sí ọ gbọ́dọ̀ sọ pé ó ṣe ọ́ tó ọ gbọ́dọ̀ ṣe dáadáa ní ọ̀rẹ́ ìtọ́wà ní ọ̀rẹ́ òfin ọlọ́run wà ní ìrẹ́lẹ̀ yìí sí ní yóò ní ẹ̀rọ ìlú ọ̀rẹ́ ṣe dáadáa táwọn ènìyàn ní wọ́n máa ní kí ló yà àwọn tó tọ́ ọ̀nà àwọn tó tọ́ ọ̀nà àwọn tó tó ẹni tó dúró ọ̀hún sórí ìgbà tó àwọn ọ̀sẹ̀ ẹni tó ń pọ̀ ọ̀hún náà ẹ̀yìn kẹ̀kẹ́ ọ̀hún gbọdọ̀ kíkẹ́ ẹni tó dúró náà kalẹ̀ tó gbọdọ̀ bí ẹni yẹn bá ṣe nǹkan tó gbọdọ̀ fún ẹni báwọn òbí tó bí yàn. báwo lọ́sùn kọ́ tó ní lílo kẹlẹ́ léwà ilé yìí kọ́lọ́gbọ́ àwọn ọ̀sẹ̀ wọn pa bí ẹ̀sùn máa ń bá òbí yẹn sọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ yẹn ọgbọdọ ilẹ̀ ọ̀rọ̀ tútù náà ni ọgbọdọ náà jáde lẹ́nu ènìyàn tí òbí tó níyàn tí bàbá rẹ̀ tí màmá rẹ̀ kọ́dà tó ń ṣe nǹkan tó dóyà wọ́n ṣe nǹkan tó dóyà tó òbí ọwọ́ tó tó gbìyànjú láwùjọ wáyé yóò gbìyànjú máa tẹ ọdẹ pé ẹgbẹ́ rẹ̀ yóò gbìyànjú máa tó. أبوية من قال الدنيا حدثنا مسدد قال حدثنا إسماعيل بن إبراهيم قال حدثنا زياد بن إبراهيم قال حدثنا فيسلة بن زياد قال كنت من نجلات فأخذت ذنوبا لا أراها إلا من الكبائر náà nìkan ó ní òǹgbọ́lá sọ fẹ̀yìntàlá ìlú mẹ́rin àti ó lóun sọ pẹ̀lú náà nàìjíríà àdéhùn pẹ̀lú àwọn ará náà فأخذت ذنوبا لا أراها من السماء ومعرفة أمور الشيء كنت كشيء وقلت لها مالي فذكرت ذلك لابن عمر وما الله عمر مش متباين أحكم الكلام عشان ينقلي قال ما هي ابن عمر كم يشكو قال أعلي كذا وكذا فصل يشكون ابن عمر قال ابن عمر ليست هذه من الكبائر ìpele iṣẹ́ tẹ̀lé ńlá kò sí ẹni wọn tẹ̀lé ńlá tó náà nígbà míì tí ẹ bá ṣe nǹkan tí ó ní ṣe pẹ̀lú ọba tó dára àbí tí ẹ ń báyà fún ìtàn yìí fún ìtàn tó dára ẹni tí ọ̀dà fọ́tàlù àhàlẹ̀ kékeré ògbóni nàìjà ẹ lọ́dọ̀ lórí àwọn àfa àlẹ́ bá ti kó tó pé àwọn àhàlẹ̀ kékeré lódodo ní ìpínlẹ̀ bá fa lódodo. lẹ́yìn ẹ̀rọ yìí tọba tó bí inú ìlọ ọdún ọgbà àyẹ̀wò òṣùnà àbáyé pẹ̀lú náà ọ̀rọ̀ ni òhun náà tó ti ọ̀hún ní àwọn àbáyé rẹ̀ ẹ̀ṣẹ́ lọ́la mẹ́sàn-án ni wọ́n àwọn kan ní àlùsọ̀rọ̀ ọ̀gbìnlá ní ọ̀ṣẹ́ lọ pẹ̀lú ọlọ́run ọ̀kọ́ mi ló ń dẹ́ta lẹ́sìn kí ọ̀pá ẹ̀dá èèyàn wọlé ìrọ̀ ọ̀gbìnlá هي وسط لجوف وقبل المقدرة في مقدار الدماء في قرض المدن وعقل الربا في الجلبة في مقدار ويدي وعقل مال اليتيم في جوه وفي ملاك وإلحاد في النقد في مرور تقطع في رضا كثيرين ìwà kúkúrú nínú mọ́ṣáláṣí ọlọ́run ọba wàlẹ́bí ẹ̀sẹ̀kẹ́ àtẹ̀kọ́ṣe pé wọ́n ń fi ọ̀rọ̀ ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ wọ̀bùká olùwà ẹ̀yìn nínú ẹ̀sẹ̀kọ́ àti ọ̀pá òní ẹ̀lẹ́gbẹ́ látara àgbọ̀rọ̀ nílẹ̀ pé ọ̀ṣọ́ òní yẹn kí ní ìgbọ́ bàjẹ́ kó bí wọ́n yọ ló bí yẹn inú orí máa tó fún yàn tó kó làwọn ọmọ ẹlẹ́mí tó fi ń torí pé ọlọ́run bẹ́ẹ̀ ti fún náà náà ni kò sì ní dá tó fi yàn àwọn ọmọ ẹ̀kọ́ ló ń sùn mọ́ òun ti fún náà torí ìdúnà náà là ń kà fún yìí tàbí ìdúnà ló bá ń ṣe ọwọ́ lọ́wọ́ agbóhùn ló ṣe lo ìdúnà ẹlẹ́yìí náà yìí òun tó náà tó ó ní ẹ̀ṣẹ́ ńlá lẹ́nu pé òun ṣòkan tí yóò dùn òníyàn tó parẹ́ mọ́ tó ṣẹ́rí gbogbo gbàgbọ́ta yìí tí yóò mọ̀ tó lè ṣe kà á ọkọ kó yí ẹni yẹn pé ntó sọ fún òun yẹn kò sí nínú rẹ̀ lẹ́gbẹ́lẹ́ pé ibi tó gbogbo ẹ̀ fẹ́ parí sí rẹ̀ lọ tó yẹ bá tó gbogbo bí ẹ̀ tó rí àwọn nǹkan bí náà pé àkẹ́ṣẹ́ láńlá ilé náà ẹ̀ ìdílé ìpínlẹ̀ ńlá ni tòkòtọ́ àwọn nǹkan tó pọ̀ tó kà ń bẹ nínú ní tí ó fi ń sọ òtítọ́ kẹ́kẹ́ ni wọ́n mọ̀ pé ní tó sọ fún yìí o kò sí nínú àwọn ìṣẹ́ ńláńlá tòtòrí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ti ọ̀rọ̀ gbọ́ yìí nìyẹn ó lè ní gbogbo nǹkan yà ní kàn kò sí nǹkan mìíràn ọ̀bẹ ní bí láti rè kíkẹ́ àṣẹ́ńgà ni tí afá mi bá sọ̀rọ̀ kò túmọ̀ sí pé pàrọ̀ àwọn ọ̀rọ̀ yọ̀ kan وبين ذلك اليوم سنجي نسي وعلي ثم قعد انه عمر كيوني ونزل لي شيء ثاني اه قل لي شيء ثاني تركوك عام فوقت الحكم وكيف يكون وكيف يكون عليه انا نوع شيء جباله طب قال ابن عمر قال لي ابن عمر ثم قال له طب وابن عمر قد له ابن عمر قال أتفرق النار أتفرق النار شيء غير يقول وفي وكان وتحب أن تدخل الجنة وكان الجنة قلت إي والله من إيه النار يقول من الإنسان يتسوى يتسوى الجنة قال ابن عمر قال فحي واجد شيخ ابن الجلالي او مش السيسي عبد الله بن عباس بن الله قل عندي ام من النية يعني كتاب الله عندي امي يعني ولد قال ابن قومي هو الله مش ولا الله لو ألمت لها الكلام tóbi ní sọ̀rọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ bí a yẹ kí ọ̀rẹ́ kó tutù ọ̀rọ̀ lọ wọn máa sọ kí wọn náà máa sọ wọn máa sọ kọ́ máa fi yìí ẹbí rẹ wọn pé ọmọ kúkú ìyá rẹ báyìí ọmọ kúkú bàbá rẹ àwọn ọmọ ẹbí ẹ pé ó ti ti pé ó ìrẹsì àwọn ọmọ kúkú ìgbìmọ̀ bá rú o kòkòròjà àwọn alọ́gbọ̀ta tó ní wọ́n mẹ́ta pẹ̀lú mímá mẹ́ta pẹ̀lú mímá tó inú lẹ́yìn ìkẹ́kọ̀ọ́ mẹ́ kẹ́kọ̀ọ́ kó bá ṣe tó dá wà lọ bú ọ kó bá ṣe tó tó máa wọ́n wà bú ọ kó ṣe tó tó máa náà wọ́n fi ń bú ọ fọwọ́n mọ́ kódà tó bá ti sọ́kùnrin tó wá ń tábùkù fún ọ náà ṣe fi ń bú ọ pẹ̀lú àbùkù ó ابن عمر في رسول الله لو علمت لها الكلام تبلغ ليسر فلك السيارة وأطعتها وأطعمتها طعاما ثم أيام جيد وقلت ولو قوي نقول جيد فتدخلن الجنة ما استلمت الكبائر وعوض الجنة ثم تقبلت الزيارة ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ ńlá wọ́n ti tẹ́lẹ̀ tó ẹ̀wọ̀n ní ìṣẹ̀lẹ̀ ńlá tí òbí ìsọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú ọ̀sán náà bí ọmọ mi ń ṣiṣẹ́ ń ti ń lówó àmọ́ kò ní rántí àwọn òbí yẹn wọ́n rántí wọn ṣé wọn lọ́pọ̀lọpọ̀ bàtà nìkan díẹ̀ ní ọdún wọn tó máa ń wò ó díẹ̀. ó mọ́ wọn pàtàkì lọ àwọn ẹ̀yà lọ́kùnrin àwọn نعم حدثنا أبو نعيم قال حدثنا زياد الهشام بن عروة عن أبيه أقام هي لقد زبير تجي أيضا باباه عروة ومصطفين وقتي لهما جناح الذل من الرحمة أني إجماعي أيضا كائن بين رجيع رجالة fún àwọn òbí rẹ méjèèjì ní ti ìkẹ́ onítùmọ̀ rẹ̀ onítùmọ̀ wá fi lẹ́wọ̀nà ìyànà ṣàgbọ́nlẹ̀ nínú wa ìpè ìyànà ọ̀rẹ́ ilé rẹ̀ kalẹ̀ níta nínú fún àwọn òbí rẹ kí wọ́n ní kọ́ ọmọ kúnlẹ̀ lọ́wọ́ Zubair bin Al-Awwam ó ní tuntun táwọn gbọ́lọ́sọ̀rọ̀ alẹ́ tó jẹ́ ìtumọ̀ rẹ̀ òun náà ni pé láàbẹ̀mùnà ó láàbẹ̀mùtẹ́lẹ̀ láàbẹ̀mùtẹ́lẹ̀ ní ṣe ń àṣàbà máa ń kọ̀ kankan fún wa táwọn òbí yẹn bá láìkì gbogbo tó bá náà fẹ́ máa kọ̀ fún wa àmọ́ òṣèlú ń túlẹ̀ yìí. آية حديثي وإن جاهداك على أن تشرك بي ما ليس لك فيه علم فلا تطعهما ولو صاحبهما في الدنيا معرفة gbogbo àwọn fẹ́ ọgbọ́n náà ṣùgbọ́n àti nǹkan yẹn bá tó yẹ فأول كلمة مقصور عليه قل يا لا نجمية والكمال فكي والكمال ما يدرك شكاية راح مش الجبايل مش أما مفتاح ما ما ما ما بعض ما nítorí kí ni ìyá àti ẹja wọn kì í máa fà á nínú ìyẹn òun sọ pé èmi tòun lè wá ṣe sùúrù báyà tó kọ̀ bá wọn. tó bẹ̀ parí ìjà ní àti ìyá akẹ́lẹ́. sọ fún kọ́tọ́ kó ti gbọ́ ọkàn ló ti balẹ̀ bẹ́ẹ̀ náà ọmọ yìí lọ sí sọ́kọ́ tẹ̀lé. tó yẹ wọ́n ní làákà yìí. tó àwọn kì máa èyí ó kì wọ́n àtúnà tó wọ́n jà ẹgbẹ́ kí wọ́n yọ ọ́ lórí àgbà ẹgbẹ́ wọn mú tẹ́lọ́ wọn là ìrọ̀lẹ́ kan lọ tuntun bá wáyé ní wọn padà tòkó bá ti bẹ̀rẹ̀ yẹn kí ọ̀rọ̀ fi wọn tó iṣẹ́ tí o ti tìlẹ̀ àkànṣe pé náà nìkan yóò ṣe fún àìkú lórí nǹkan báyìí báyìí ìwé tó fún nǹkan pípa rẹ̀ wá ní wọn ní kí o ṣe orúkọ fún ọ wọ́n ní àpò méje àpò mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀ kíní dáwọ́ lẹ́rẹ́ náà five thousand five thousand wọ́n rántí tí màá ti ṣe wọn sọ ọ́nù wọ́n ní àpò méje àpò mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n méjì yàrá wọ́n ní ilé ìbò ní one thousand naira ẹni gbọ́dọ̀ sáà wọ́n bá yẹ wà lóògùn yàrá kí lè kalau kita kenal semua beli ini kita kenal berubah so apa apa balik nak so dua orang itu yang mana Omar yang boleh ini kalau berusaha sangat kuat tidak menahan tidak menahan dari لا تمتنع من شيء أحدا فالنوم بقول الإسلام باب الجزاء أو باب الجزاء الوالدين باب الجزاء الوالدين حدثنا وليشة قال حدثنا سفيان عن سفيان بن أبي سعيد عن ابي عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يزني ولا إلا أن يجده مملوكا فليس فيها غير مطعم حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا سعيد بن أبي بردة قال سمعت أبي يحدث أنه شكبتنا عمر ورجل أنه شكبتنا عمر ورجل يماني يدور البيت كما يكون هو رجل يقول إني لها بعيرها المبدل إذ أدعي ربي كابها لم تعد ثم قال ابن عمر أفرأت يدعيها قال لا ولا تركها بالورقية ثم طرق ابن عمر فأتى ابن عمر فصلى ركعتين ثم قال يا ابن أبي Àbáwò ti Abúgbẹ́ta ọ̀rọ̀ òbí náà. Wọ́n ní pé ẹni tí ó bá ṣe dada fún ìyàn, ìyẹn gbọ́dọ̀ máa ní ẹ̀sán. Òbí ìgbà tí ó ń bọ́ níwájú ọlọ́pẹ́ áá. kó sọ ẹni sí ẹ̀sán ẹ̀kọ́ ìtàn olùdásọ̀ lọ́kọ́tà ìṣàlàyé fún wa lórí yìí. الإمام البخاري رحمه الله قال حدثنا قبيصة حدثنا سفيان عن سهيل بن أبي صالح النبي عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أبو ذر النبي الله عليه وسلم لا يجدي ولا والدة ọmọ òde kan òbí yẹn lẹ́sàn-án tó sọ pé á wọn náà ta ẹ̀yìn ó ti ṣe bí ó dìgbà tó bá ń fà ní oko ẹrú ní pé dé wọ́n kó ìyá àdúgbà wọn kó lẹ́rú fàyẹ̀ ṣe rí yìí ọwọ́ ara ẹni àwọn ẹ̀sẹ̀ríyà ọwọ́ ara ẹrú yẹn ọ̀rọ̀ àbáyẹ̀ kó gbogbo lẹ́rú fàyẹ̀ ṣe pa wọn kàlẹ̀ ẹni tó bá dúró yẹn ṣe ẹni yẹn ti kéde ó tẹ̀sẹ̀ nìkan òbí rẹ̀ lẹ́sàn tòun yọ ọ̀rọ̀ tí ọba òbí rẹ̀ ló gbẹ̀rú kò sí ẹkọ ní tuntun ó tọ́ tó bí ètò lè ní irú situation nǹkan tó pẹ́ òun wa tuntun rẹ̀ ní pé ìlú náà kò nílò láti máa ṣe òye lọ bá wọn bí o ti gbọdọ̀ lẹ́yìn pé mo ṣe tó ìtìyẹn lóye kí n ṣe àkúlódé àkúlódé yín lọ́kà àkúlódé lọ́kùnrin lówó tó ń àkúlódé gbogbo ìjọba ló ti ní ọba ní ṣe àìmọ́dàmú náà èyí ìlú gbẹ̀nà èyí ìlú gbẹ̀nà. Ìdí tí ó túmọ̀ sí mo ṣe ń kẹ́lẹ́ bí ọba ń bá yà ní ẹ lóko ẹrú ọkọ̀ lẹ́rú ọkọ̀ lẹ́rú ọ̀sọ̀rá lọ́wọ́ àwọn tó ń lẹ́rú wọn tó Pẹ̀lú máa ń ṣe àlejò iṣẹ́ tó pọ̀ fún àwọn òbí الإمام البخاري رحمه الله من حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا زرعين بن أبي بردة قال سمعت أبي يحدث لغة من الله يطرى أنه شهد ابن عمر قلوه ابن عمر ورجل يماني حتى فقل على يمن يطوف بالبيت àwọn yàrá nìyẹn wọ́n ṣe tọ̀wá ní kàába tẹ̀lé pé kó wá sí hajj àbí wọ́n ti ọmọrọ hàmàlẹ́ ọ̀hún náà owó àwọn àgbà rẹ̀ ọwọ́ àkùnrin náà rẹ̀ olùkọ́ yá rẹ̀ wọ́n ń gbé ẹ̀ ṣe tọ̀wá. يقول إذ وأنت ينقص لأنه إني لها بعير المذلل من مجال الظلم يعني المذلل وقمت في أي يمنصر إن أضعرت رقابها إن عذرت رقابها لم تدع لما تبارك تبارك كثيرا يقول لكن أقوم tó bá rí ẹ̀ ìlú ìlú rẹ̀ ti ń tẹ̀lé yẹnni kíkọ́ àti ìlànà fún ìwádìí bí yá ìmọ̀ ìlú ìlú kágara bí ìlànà fún ìwá kágara ìlú ìlú kágara ń tẹ̀lé ìtumọ̀ rẹ̀ ni pé òun ni pé a ìlú ìlú gbèrú láyé gbèrú ìṣùtọ̀wá lẹ́yìn bàtà wọn ṣe ilé ẹ̀sán tó ń parí tọ̀wá tó ń bàtà ọwọ́ àtọ̀kọ́ ìyá ọmọ ìmọ̀ oníwọ̀n ìmọ̀ ìmọ̀ àkùrọ̀ ní ìdẹ̀lẹ́ ìtura njẹ́ owó ní kí mo ti ṣe ẹ̀tọ́ báyìí fún yàrá yìí pé owó ní yàrá yìí fún mi sílẹ̀ ọ̀nà mo fi wá lọ hajj ni mo tó pa inú wọn ló ń la òbí ìfẹ́lẹ́ ìfẹ́lẹ́ kọ́dà wọn láti ṣe ìjọba ìlú wa àṣìlá kọ́dà díẹ̀ láyé ẹgbẹ́ bíi kí ìwọ́n wa yé kalẹ̀ báyìí òbí ìfẹ́lẹ́ kan ìdí ọkùnrin báyìí. حكومة ثم طاف ابن عمر ابن عمر بعد ذلك في بينام هنا شفينا فأتى المقام ابن عمر ووالده مقام إبراهيم فصلى ركعتين وينزل به ثم قال لا يبكي أو شجرة قال يا ابن أبي أبي موسى وما أبي موسى إن كل ما أعلمني كسل بركة بشيء تكفراني ما أمامهما يقطع gbogbo ẹ̀sẹ̀ yẹn bá tẹ̀sí wájú kí n tó kí náà sílẹ̀ yìí yóò wà rẹ̀. kí ni kata fẹ́ lò ní ibi afárò yìí òun náà ti òun tó pa tó tó fi ṣe hajj tó fi ṣe ọmọ kò dínkù pẹ̀lú ẹni tó ṣe ẹni tó ṣe báwọn òbí kó máa wáyé tó fi ṣe yàrá àkóso yàrá tó kọ́ báwọn òbí yìí dá. tó yẹn pé ìyọ́n náà ṣe dáadáa lọ fún wọn náà òní kò jẹ́ ìṣe àwọn ṣe tó báyìí wọ́n lè ní ọmọdé aláṣẹ́jú ní màmá yìí kí ló ti ṣe fún yàrá tètè wàhálà aláìsí pọ̀ nìyí. ولا láwọn olùkọ́ tó kọ́lọ́kọ́ láti ọ̀nà ìfọwà náà حدثني ابو الله بن صالح قال حدثني الليل قال حدثني خالد بن يزيد عن سعيد بن ابي هلال عن ابي حامد عن ابي مره مولى عكيل ان ابا هريره كان tó àbí mọ́nà wa ó ní àbúrò ọ̀dí ọkọ ẹ̀ mọ̀nàmọ́nà ó máa ń fi sọ́lé ìkọmọ̀tún fáwọn èèyàn ọ̀kan náà ó mú bèlè ìṣẹ̀lẹ̀ yìí bá ọwọ́ ni wọ́n wà lórí wọn ní bèlè ìṣẹ̀lẹ̀ yìí bá náà ó mú fi lẹ́yìn mẹ́rin wọ́n wọ́n fi á fáwọn òun wá ń pe ilé kan ìyá rẹ̀ náà ń gbé ilé kan èyí kí wọ́n wà ní yàrá kan kí ìyá wọn wà nínú yàrá kejì kan wọ́n wá pé fáyidá àrọ́dà ẹ̀yẹ ọ̀dà ó ní tí Marwan bá fẹ́ jáde wọ́n kọ́ fa ẹ̀lẹ́ báyìí hà yóò dúró ní ojú ọ̀nà yáyẹ. فقال يا عليك السلام عليك يا أم الله ورحمة الله وبركاته في صلاة القيامة شاكما نوام الحكم وكل على شيء ب ب خليفة العادي بن شنجة أم أم عمر بن عبد الله بونا في جلاشة قبل الموازنة جلاشة tòlè pé ọ̀rọ̀ ọ̀hábà bí ọwọ́ ẹ̀yà kò tí ó ń ṣe ìjọba. Tí wọ́n lọ fún ọmọ rẹ̀ yóò lọ́la وعليكم السلام وعليكم السلام يا بني ورحمة الله وبركاته فيقول توافقي رحمة الله كما رحمك الله كما ربيتني صغيرا يقول بعض الكوى يعيش torí pé wọn lọ tọ́jú mi nígbà kékeré kàmá ọ̀sẹ̀yìnlẹ́ ní sọ̀rọ̀ yẹn torí pé wọn lọ tọ́jú mi nígbà kékeré kàmá ó máa ń túmọ̀ nǹkan méjì ìgbà mi máa ń túmọ̀ kẹsùpé ó sì máa ń يقول لي عليه الصلاة والسلام من شبع منا الصلاة الوسطى إن ملح الله قبورهم وأجوافهم نارا كما شغلونا عن الصلاة الوسطى يقول الله جبريل أعلم الله يوم تكون عليهم torí kàmá ṣẹ̀dá torí kí wọ́n ti wá lọ́wọ́ nǹkan ìdílé ọ̀la láì سبحانه سيدنا يلوك وقل رب ارحمهما كما ربياني صغيرا تعليل يلوك كل رب الكرة تلبين وصل لنا كثيرين فتقول يا ربي رحمك الله كما بغضتني كبيرا ثم إلى رائع يدخل صنعاء الله tí ọba sábà fún bá ń mọ̀mọ́ sábà fún ọlọ́run jẹ́ àrẹ pẹ́ ṣe mà yẹn ni wọ́n tún tó ń láyé gẹ́gẹ́ tó yẹ pé wọ́n á ṣàfi ọ̀pọ̀ nìkan tó ń kọ́ mà pé ah, assalamu alaikum màmá àyájẹ́ assalamu alaikum wọ́n lọ pé àwọn ah, alaikum sálọ̀ à ah, ẹ káàárọ̀ ó ṣe wọn ọba àti ara wọn ní o lọ́ba àti tọ́jú ní lọ́ba àti tọ́jú ní ṣẹ́ irú àwọn ọ̀gá wọn tó ìyá náà wọn lọ sọ lọ́wọ́ wọn kó tó ti dáadáa sí òun yìí ọlọ́wọ́ máa ń ṣe dáadáa sí òun náà ẹ̀rí tó ń gbàgbọ́ òbí rẹ̀ tó bá kó ohun tí ń gbàgbọ́ òbí yẹ ṣáàdúrà ní àbí rí sí tí ó rí àdúrà rẹ̀ dáa tó àwọn èyí sáláwó ní tẹlifíṣì àmì sáwọn ilé àmì tó sábàlá mẹ́bí lédè àdúró sáwọn ilé tó ti bẹ́ẹ̀ náà àárẹ̀ àwọn àti òbí wọn ọ̀dà àárẹ̀ àti àwọn òbí wọn ọ̀dà súnà wo ló ṣe sí ìyá lọ́wọ́ tí ló ṣe ọ tó ní wá ọ̀nà tó fi kọ̀ ní súnà wo ló máa ń ṣe sí bàbá lọ́wọ́ tí ló ṣe ọ tó ní wá ọ̀nà fi yọ ọ nínú tó òun ti ṣe lọ́wọ́ nínú tó kí ni ẹ̀ wípé wàhálà ṣẹlẹ̀ ní ìpè náà lọ́wọ́ balance rẹ̀ ní ó wà gbọ́dọ̀ ti balance nǹkan méjì papọ̀ àwọn yòówó ni odò ọba ṣe kí ẹ ọba ara nílò ọba odò ọba fún iṣẹ́ ọmọ òbí kọ̀ odò ọba òṣì lọ òfin dá kọjá ẹ kó kúkú wà lóye so náà ni ìyẹn gbọ́dọ̀ gbìyànjú láti ṣe dáadáa sí àwọn ọmọ náà. السلفية طلب مني شأنكم ونيتكم هذا صلى الله على محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله نعم طريقة الشرط للغة والجرس ikú mi mú ọjọ́ sí ilé òmà ọ̀rẹ́ wọn nílé níbi ọ̀rẹ́ sísẹ̀ ló fi ọmọ rẹ̀. Tòjú mo lè kọ́ tó yá ìyẹn jẹ́ ìyẹn náà ó sì ṣòro láyé ìwé ìgbà kan ló ń lò ní ẹni kọ́. Bí àwọn tí ọmọ náà lè ní àjà ìgbà kan ọmọ náà kọjá lè kó. Bóyá ìyẹn tó wá dáhùn sọ pé kọ̀ọ̀kan bá ti di ọmọ mẹ́sàn-án láàárọ̀ ọjọ́ tó ní ìwà ọ̀rọ̀ rẹ̀ agbowó rẹ̀ three million twenty so wọ́n wọ́pọ̀ tàbí ti dé ẹ̀rọ lọ́dọ̀ wọn ni ká ti di ẹ̀ka tó yẹn lọ ẹ̀jú ebi tó jẹ́ twenty million ìfowópamọ́ àgbà tó ti dé ẹ̀rọ lọ́dọ̀ wọn ní ìfowópamọ́ àgbà rẹ̀ èyí ni ọmọ ló ń yẹ kàwọn wà tí ó tó wọlé kò sí jáde orí àwọn àgbàlẹ̀ jáde. Tàbí ọ̀pẹ ẹ̀rẹ́ nìkan ṣe àwọn ẹnìkan ṣe kí ní ká lọ́dọ̀ ẹ̀rọ tó kò súnmọ́ fún yẹn lọ́sọ̀ ní ìṣe kò súnmọ́ lẹ̀ tó lọ náà ẹlẹ́kìtì ọjà àbúrò àwọn iṣẹ́ àkókò àbúrò àwọn iṣẹ́ àpọ̀ tí wọ́n ṣe fún ẹ̀sìn ọlọ́run ọba tó àwọn iṣẹ́ àwọn àti àlejò ìwọ̀n tó ti rí àti àwọn ọmọ ìgbésẹ̀ ní Zaria tó àbúrò ọkọ̀ ọkọ̀ yìí. كما الله هذا النبي صلى الله عليه وسلم ونلقى بسير القرآن ونلقى بسير حديث النبي صلى الله عليه وسلم وقال الله أنه مفروش على ذلك النبي بلوغ ومفروش يميرين الله طيب يوضوني عمر يوضوني عثمان يوضوني يوضوني ذلك والله أعلم نعم ọmọ tí àbàmì ní ọdún lọ Hmm. Wàlá ìbéèrè náà láti ìbéèrè kó máa ṣẹlẹ̀ gan kí bàbá ní àwùjọ pọ̀ kó máa wá sábòbí fún ìkan káwọn ọmọ ìkan yẹn kan wá rí pé ah òun ń dìbẹ́ sí ìmọ̀ náà kí ọmọ yẹn lè ṣe bẹ́ẹ̀ ọmọ yẹn lè ṣe kò lè ṣe pípé ní ìgbàgbọ́ mi kalẹ̀ àbí ìmọ̀ ti ṣe àbọ̀ náà mi àbí ìmọ̀ ta tara tó lè bá wọn tara nítorí lè ṣe náà ní pé tó bá tó lọ náà bí wọn kò fẹ́ náà wọ́n rí ní kẹ́kọ̀ọ́ kan láì sálà yìí ṣe ọ̀dà ló sọ títí dáadé ṣe ọ̀dà ọ̀rẹ́ mọ́tò ló ti kú ọlọ́run tèmi lọ́dún làwọn ìdílé tó tó sáà ti bá ọ̀rọ̀ rẹ̀ kó ọ̀rọ̀ tó yẹ kó ọmọ tó fi ìdí ọ̀rọ̀ nínú ní pé òṣè rẹ̀ àwọn tó wọn ní jáde aláì abúlé tó gbé yàwá ẹtí ṣe tipẹ́tipẹ́ ìgbàlá tó wọn kékeré tí ń di àtúgbọ́ jùlọ náà èyí tó máa rí nu èyí tó máa rí ẹni pàtó kà ní ibi tó kúrò àpò sábà tó tó ń lò rí ló sọ ọ bẹ̀rẹ̀ ní pé ok ẹ̀yìn ìyá ní ìtọ́jú ní àwọn tó ní ọ̀sítà àwọn ọgbọ́dọ́ ọ̀rá àwọn ọmọ ní ọ̀sítà ọ̀gbìnà tò níbẹ̀ ní ọ̀rá ọ̀sán ní àwọn ọmọ lágbo pé kò ní ìdílé ìta ọmọ ìtẹ́ta ọdún náírà lọ lọ́wọ́ ìyá ah, ṣíbí tọ́jú lẹ́gbẹ́ ọkọ̀ ní ọ̀sítà ọlọ́dẹ̀ yìí lọ́sọ́dọ̀ àwọn tí wọ́n ṣètọ́jú àwọn ọmọ ìlú kan yẹn kápẹ́ ìkànnì ń tó jẹ́ tọ́jú náà ní ọ̀sítà ọdún náírà ẹni tí yàrá ìbápadà wà kú ìṣe ìlú ẹ̀ ló sábà bẹ̀ tó bá jẹ́ pé irọ́ lẹ́nu ìyá máa pé irọ́ ni ọ̀ràn alákòóló yìí pa àmọ́ ìyẹn ò ní fẹ́ ná títà ọ̀dọ́ mi lọ síta tó ẹgbẹ́ wọn lọ́dọ̀ àwọn alákòóló yìí náà àwọn tó ń bá lọ pé ah, àwọn tó ń lọ padà ní ló lọ kó tó kọ̀kọ́ ní obìnrin ìtọ́jú sálẹ̀ pẹ̀lú ìtọ́jú wọn náà ọdẹ gbé lọ dúdú wọn kọ òye ìgbéra rẹ lọ rẹ wọn kọ gbé yàrá tó lọ sọ àwọn ọmọ yàrá náà wọn kọ sọlá. بإذن الله أتبع في وبيتو في لاينا ولا نوجه في